ìgbésẹ̀ ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí láti yan aláàfin tuntun ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló fi ọ̀rọ̀ yìí dá àwọn ará ìpínlẹ̀ ọ̀yọ́ lójú bẹ́ẹ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti fi ọ̀rọ̀ léde wípé ìgbésẹ̀ ti ń lọ lọ́wọ́ láti yan aláàfin tuntun wípé gbogbo ètò sì ti ń tò lọ báyìí ọ̀rọ̀ yìí ló jáde lẹ́yìn ọdún kan tí aláàfin ọ̀yọ́ ọba Lámídì Adéyẹmí kẹta alólódù bí ìyèrè tó jáde láyé tó ìwàlẹ̀ àṣà kọmíṣánná fún ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ àti oyè jíjẹ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọlásùnkànmí Ọlálẹ́yẹ ló sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Ìbàdàn Ọlálẹ́yẹ jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ènìyàn ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yóò sọ fún láti yan ọmọ oyè tuntun tí ó gorí àlééfà aláàfin ọ̀yọ́ ṣáájú ni ọ̀kan lára àwọn afọbajẹ ní ìlú ọ̀yọ́ olóyè lágùnà tó tún jẹ́ olóyè àgbà olóyè akíndélé oyèdèpọ̀ ó sọ fún àwọn akọ̀ròyìn wípé láti inú oṣù kẹwàá ọdún tó ré kọjá ìyẹn ọdún 2022 ni àwọn afọbajẹ ìlú ọ̀yọ́ ni wọ́n ti yanjú gbogbo ètò nípa títí wọn wípé ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló kù láti yan ọmọ oyè tuntun ó ní ìbáṣepọ̀ tó wà láàrin gómìnà ṣèyí mákindé àti aláàfin àná tó wàjà òun ló lè ṣokùnfà fífa ọ̀rọ̀ oyè náà nílẹ̀ nítorí wípé gómìnà ṣèyí mákindé ó sì ń ṣòjòjò aláàfin tó rèwàlẹ̀ àṣà òun lọ́wọ́ láti ìgbà tí ọba adéyẹmí ti wàjà ní àìbalẹ̀ ọkàn awuyewuye tó rọ̀ mọ́ ìgbésẹ̀ láti yan ọmọ oyè tuntun náà ló ti ń ṣẹlẹ̀ ìwádìí fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àìsí aláàfin lórí oyè ló fà á tí wọn ò fi ní imam ní ìlú Ọ̀yọ́ aláàfin nítorí wípé aláàfin ló lè yan imam tuntun ní ìlú Ọ̀yọ́ wọ́n ní lẹ́yìn oṣù díẹ̀ tí ọba Adéyẹmí wàjà ni ìmáàmù àgbà ní ìlú Ọ̀yọ́ òun náà tẹrígba sọ ṣùgbọ́n báyìí gbogbo ètò ti ń lọ lọ́wọ́lọ́wọ́ láti yan ọmọ oyè titun ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló sọ bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ ẹ bá ṣe skype pẹ̀lú gbàgbọ́ ẹ bá ṣe skype ẹ jọ̀ọ́.